naira marley àti ìyábọ̀ òjó pẹ̀lú iléeṣẹ́ ìròyìn punch wọ́n ti kẹsẹ̀ bọ ṣòkòtò kan náà báyìí ilé-ẹjọ́ ni yóò sì là wọ́n níjà eléyìí ni ọ̀rọ̀ tí agbẹjọ́rò naira marley tó fi léde lẹ́nìí ọjọ́ kẹrìnlá oṣù kejìlá gbajúgbajà olórin tàkasúfèé ni afeez fasola tí gbogbo ayé mọ̀ sí naira marley ló ti bẹ̀rẹ̀ ìpẹ̀jọ́ tako òṣèrébìnrin ni ìyábọ̀ òjó lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ nípa ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ikú Mohbad agbẹjọ́rò Naira Marley ló fi ọ̀rọ̀ yìí léde lónìí wípé Ìyábọ̀ Òjó ó ba oníbàárà òun lórúkọ jẹ́ pẹ̀lú bó ṣe kọ oríṣiríṣi ọ̀rọ̀ sójú òpó Instagram rẹ̀ nínú ìwé kan tí agbẹjọ́rò Naira Marley Ọlálékan Òjó tó kọ ránṣẹ́ sí Ìyábọ̀ Òjó ó ṣàlàyé pé arábìnrin Òjó ó ba naira marley lórúkọ jẹ́ nínú àwọn ọ̀rọ̀ kan tó kọ sí orí instagram nínú oṣù kẹsàn-án ọdún 2023 agbẹjọ́rò òjò ó sọ fún iléeṣẹ́ akọ̀ròyìn wípé ìyábọ̀ òjò fẹ̀sùn kan naira marley wípé ó fi oògùn àti àwọn ìwà kan tí kò bójú mu dojú ìjà kọ olóògbé ìlérí olúwa alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad nígbà ayé rẹ̀ àwọn nǹkan tí Ìyábọ̀ Òjó kọ nípa oníbàárà mi kò bójúmu tó tó sì ní í ṣe pẹ̀lú ìwà ìbanilórúkọjẹ́ eléyìí ló ṣokùnfà tí oníbàárà mi tó fi kojú ọ̀pọ̀lọpọ̀ èébú nínú ìgboro ayé àti ìdẹ́yẹsí láwùjọ agbẹjọ́rò ọlálẹ́kan òjó ṣàlàyé pé ọ̀rọ̀ tí ìyábọ̀ òjó sọ ló fi ń gbìyànjú láti sọ yí pé naira marley ló wà nídìí gbogbo làásìgbò tó bá Mohbad nígbà ayé rẹ̀ lẹ́yìn tí Naira Marley mú un gẹ́gẹ́ bí ọmọ ìyá rẹ̀ bákan náà ló ní kí Ìyábọ̀ Òjó kó tọrọ àforíjì lọ́wọ́ oníbàárà òun ní gbangba agbẹjọ́rò náà ó ṣàlàyé pé ẹ̀bẹ̀ fún àforíjì náà ó ní í ṣe pẹ̀lú kí Ìyábọ̀ Òjó kó kọ sí ojú Instagram rẹ̀ wípé òun tọrọ àforíjì ó sì tún fi sínú ìwé ìròyìn kan ní orílẹ̀-èdè Nàìjíríà ó fi kún un pé tó bá kọ̀ láti ṣe èyí láàrin gbèdéke ọjọ́ méje péré àwọn yóò pàdé ní ilé ẹjọ́ a ó sì béèrè fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta mílíọ̀nù náírà ìyẹn five hundred million naira owó ìtùnínú fún Naira Marley yàtọ̀ sí Ìyábọ̀ Òjó agbẹjọ́rò fún Naira Marley Ọlálẹ́kan Òjó ó tún sọ yìí pé àwọn ti fi ìwé ẹ̀sùn ránṣẹ́ sí ìwé ìròyìn Punch nítorí àwọn náà kópa nínú bíba oníbàárà àwọn lórúkọ jẹ́ ó ní Naira Marley náà yóò gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ nítorí wípé wọ́n fi ọ̀rọ̀ wọn tọ́ka sí wípé ó lọ́wọ́ nínú ikú Mohbad Ìyábọ̀ Òjó àti Punch newspaper wọ́n ti gba ìwé ẹ̀sùn tiwọn àwọn ènìyàn yòókù yóò gba ìwé ẹ̀sùn tiwọn títí ọjọ́ ẹtì ìyẹn ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kejìlá ọdún 2023. ẹ̀yin kò